bákan náà relevance àwọn akẹ́kọ̀ọ́ tàbí student tó ń kọ summary ń tà sọ ni pé kán ra mú àǹsà yẹn jáde kókó tó jẹyọ eléyìí tó ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan dákọ níbẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo tó kó gbogbo wọn papọ̀ nínú lọ́ngẹ̀sì yẹn ọ̀rọ̀ tán fi ṣe àlàyé rẹpẹtẹ yẹn á kàn fa kókó ibẹ̀ jáde yẹn là ń pè ní subject matter tí o sì nílò wípé ó bà passage náà jẹ́ èyí tó tún wà bẹ́ẹ̀ ni pé proper coverage of the passage ibi tí kókó ọ̀rọ̀ yẹn ti jẹyọ àárín àti ibi tó parí sí lórí gbogbo àgbálọgbábọ̀ rẹ̀ tí ó sì tí ó sì kọ́fà gbogbo ẹ gbogbo pààtì passage yẹn a gbọ́dọ̀ gbé kalẹ̀ ní ṣókí láì sọ ọ̀kan nù láì sì jẹ́ pé a ṣe àfagún rẹ̀ ní ibi tí ò ti tí àfagún tí a nílò ń yẹn là ń pè ní ọ̀nà kan gbòógì àbí kí n sọ pé ìkan nínú àwọn ọ̀nà tá a fi lè ṣe àgbékalẹ̀ summary tó níláárí so ọ̀nà kẹrin tá a tún ti fi lè ṣe àgbékalẹ̀ tá a pè ní summary ni pé ó gbọ́dọ̀ wà clear a pè yẹn ní clarity yẹn ni pé àìdáhùn tá a bá fẹ́ fi ilẹ̀ ó gbọ́dọ̀ wà straight forward ó gbọ́dọ̀ clear ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ mọ̀ọ́yán lórí kì í ṣe pé kákan máa fi àtàmọ́mọ́ àtàmọ̀ ká sọ kókó rẹ̀ kó sì délé tí yóò yé olùdánwò eléyìí là ń pè ní clarity òun náà tún jẹ́ ọ̀nà mìíràn tá a lè fi ṣe àgbékalẹ̀ summary kò gbọ́dọ̀ jẹ́ pé e, eléyìí tí ò ní lórí tí ò ní nídìí tó jẹ́ pé yóò dá olùgbọ́ wa lójú tàbí eléyìí tí ó jẹ́ onípọ́nna tí ó máa wá lọ ní ìtumọ̀ tí tí ó yàtọ̀ sí nǹkan tí ó yẹ ká bá pàdé so ó gbọ́dọ̀ wà cleared lọ́nà tí ó fi yé ẹni tó ń gbọ́ ẹ jẹ́ wo àwọn ìgbésẹ̀ tá a lè gbé lè nígbà tí a bá ń dáhùn sí àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú summary question àkọ́kọ́ ni pé read the passage very carefully èèyàn farabalẹ̀ ka àkàyé tí wọ́n fún wa tá a fẹ́ summarize ẹ̀ tá a fẹ́ ṣe summary lọ́nà àgbẹ̀yẹn la ti pé students a gbà wọ́n nímọ̀ràn láti fi ara balẹ̀ kí wọ́n ka àkàyé náà ju ẹ̀ẹ̀kan lọ bí ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta kò tí ì pọ̀ jù ẹ̀kejì ni pé nígbà tí wọ́n bá ń kà lákọ̀ọ́kọ́ wọ́n á fojú kà ní àkà gerege láti mọ àwọn kókókókó gbólóhùn tó jẹyọ àwọn nǹkan tí wọ́n sọ̀rọ̀ lé nínú àkàyé náà ẹ̀kẹta nígbà tí wọ́n bá ń kà ni pé wọ́n á bá ń kà lẹ́ẹ̀kejì ni pé wọ́n gbọ́dọ̀ wá farabalẹ̀ kà á láti tún ní òye kíkún nípa àkàyé tí wọ́n ń kà then nígbà tán bá ti wá kálẹ̀ kejì kán wá lọ ka àwọn ìbéèrè tó wà ńbẹ̀ lẹ́yìn tán bá ti kálẹ̀ kejì tán kó wá ka àwọn ìbéèrè tí ó wà ńbẹ̀ kéèyàn sì rí wípé èèyàn ní ìdánilójú òye ti question tí ìbéèrè náà ń sọ bákan náà èèyàn láti ṣe àkọsórí àwọn question yẹn kó ba lè wá mọ ibi tí àwọn ìdáhùn sí ìbéèrè yẹn tó ti jẹyọ nínú àwọn nǹkan tí ó ti kà pàápàá nígbà tó bá fẹ́ tún kà lẹ́ẹ̀kẹta bí bá ṣe ń kà lẹ́ẹ̀kẹta níwọ̀n ìgbà tó ti mú àwọn ìbéèrè tó káyẹ sórí bí bá ṣe ń kà lẹ́ẹ̀kẹta ni yóò mọ rí ìdáhùn sí àwọn ìbéèrè eléyìí tó ti kà lẹ́yìn tó ti kọ́kọ́ ka pásèjì yẹn fúngbà kejì nígbà tó wá ń kà lẹ́ẹ̀kẹta yìí níbẹ̀ láti máa wá fojú sí ibi tí àwọn ìbéèrè àwọn ìdáhùn ti jẹ àwọn ìdáhùn sí ìbéèrè abẹ́rẹ̀ ibi tí àwọn ìdáhùn sí ìbéèrè yẹn ti ń jẹyọ ìyẹn nígbà tó bá ń kà ní ìgbà kẹta yìí bákan náà irú àwọn abala abẹ yẹn a lè fi pẹ́ǹsù ká máa ra fi fàlà sí ibi àwọn ibi tá a ti rí ìdáhùn sí àwọn ìbéèrè yẹn ká tún wá padà sí ibi question yẹn láti wá dáhùn wọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àkàyè tá a fún wa pé summary kò ní ní title kò ní ní kókó kan ìyẹn máa ń wáyé bẹ́ẹ̀ láti test láti mọ bí. Uh, akẹ́kọ̀ọ́ bó ṣe dáńtọ́ tó ṣòwò máa ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kí ó má ní kókó tó pé student bá ti lè tẹ̀lé àwọn ìmọ̀ràn yìí kó dandan kó gẹ̀ẹ́tì kó ní àwọn ìdáhùn tó yẹ fún àwọn ìbéèrè náà wọ́n yé ní àwọn ọ̀nà tá à ń gbà láti dáhùn sí àwọn ìbéèrè yìí tó jáde nínú sọ́mbì àkọ́kọ́ ni pé nígbà tá a bá ń dáhùn sí ìbéèrè wa kì í kàn ṣe pé a kàn dáhùn ìbéèrè yẹn lẹ́lẹ́yọ̀ rárá a dáhùn ìbéèrè yẹn pẹ̀lú gbólóhùn a ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú sentence ni bó ṣe jẹyọ nínú ìbéèrè náà ẹ̀kejì ni pé àwọn ánsà yẹn nígbà tá a bá ń dáhùn rẹ̀ a gbọ́dọ̀ lọ sórí kókó ọ̀rọ̀ straight lórí point ibi tó ti jẹyọ nínú gbólóhùn yẹn bóyá ní gbólóhùn kan bá ní tàbí ní gbólóhùn mi tí ò tiẹ̀ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ tí ò gbọ́dọ̀ jù méje lọ la gbọ́dọ̀ kì í ṣe wípé kí a fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pa làpálàpá ìyẹn ni pé kì í ṣe pa máa máa beat around the bush a gbọ́dọ̀ lọ sí kókó ibi tí ìbéèrè wà ká dẹ̀ sí gbólóhùn gbólóhùn tó mọ́yán lórí káfíńsì àgbékalẹ̀ rẹ̀ ẹ̀kẹta ni pé àwa pàápàá akẹ́kọ̀ọ́ pàápàá ìwọ náà ní láti lo expression titi ẹ náà láti dáhùn àwọn ìbéèrè yẹn ìyẹn ni kéèyàn má bàa lè kéèyàn ó lè bàa yẹra fún pé bóyá èèyàn sápò lójú ọ̀nà kọ́mọ́ bá jẹ́ pé èèyàn fi ọ̀nà lẹ́wọ̀n ti mórí gbogbo a gbọ́dọ̀ lo expression wa pàápàá bá a ti ṣe kà á yẹn sí ìbéèrè yẹn láì jẹ́ pé a yà kúrò lójú ọ̀nà ibi tí tí à ń lọ gangan ìkẹrin tó tún dàbí rẹ̀ ni pé o gbọ́dọ̀ múra láti lo àwọn correct àti appropriate expression tó jẹ́ pé òun gan-an la nílò tó sì jẹ́ pé òun gangan ló bá nǹkan tá à ń kọ́ nígbà tá a bá ń dà sí ìbéèrè sọ́nrí wa eléyìí tá a ti fẹ́ wò ni àwọn ọ̀nà tá a lè gbà láti kọ àwọn composition wa àkọ́kọ́ bẹ̀ ni pé ká kọ́kọ́ gádà àwọn ideas ìyẹn ni pé àwọn kókó ohun tí ń tá a mọ̀ nípa àkórí composition náà ìyẹn ni pé àwọn information tá a mọ̀ pé ó bá kó àkórí tá a fẹ́ kọ mu ká kọ́kọ́ ronú jinlẹ̀ ká kọ́kọ́ ronú jinlẹ̀ lé wọn lérí ká tó mọ nǹkan tá a máa kọ ẹ̀kejì ni pé káwá organize ẹ̀ àkọ́kọ́ yẹn sọ nípa pé ìlapa èrò àwọn èrò tá a ní nípa rẹ̀ káwọ́kọ́ tó lọ bákan náà káwá ṣẹ̀ṣẹ̀ wá yẹn ni pé ká ṣe ètò rẹ̀ èrò tá a fẹ́ kọ sílẹ̀ yẹn ká èwo ló yẹ kó wá síwájú èwo ló yóò tẹ̀lé èwo ló eléyìí tí yóò parí eléyìí là ń pè ní wípé ká wa bákan náà kí gbogbo ideas yẹn tàbí àwọn points yẹn ó wáyé nínú àwọn paragraph kọ̀ọ̀kan so that yóò lè mọ́yán lórí àgbékalẹ̀ wa kò ní lè takora wọn nínú àkọsílẹ̀ wa. bákan náà nígbà tí a bá ń tún àwọn ideas wa tá a bá ń ṣe tá a bá ń tún ní àtúngbékalẹ̀ tá a bá ń organize ẹ̀ tá a ń ṣètò rẹ̀ a gbọ́dọ̀ rí wípé gbogbo àwọn pọ́ìntì yẹn nínú paragraph yẹn aṣàlàyé rẹ̀ tó mọ́yán lórí dáadáa kì í ṣe pé kákan ṣe àròbájọ kan tí ò bá nǹkan tá à ń sọ a gbọ́dọ̀ lè ṣe ọ̀rẹ́ kínníwín àlàyé rẹ̀ nígbà tá a bá ń gbé àwọn pọ́ìntì yẹn kalẹ̀ bákan náà ni pé tí a bá ti ń ṣe illustration yẹn tá à ń ṣe àkàwé tá à ń sọ ká máa rí pé pọ́ìntì ó sì wà lórí pọ́ìntì tí à ń sọ ká sì wá lo àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ pé ó ṣe é gbọ́yé dáadáa ká má lo àwọn ọ̀rọ̀ tó ní pọ́nna àbí àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ìtumọ̀ wọn gan kò yé àwa gangan pàápàá so ká make sure wípé a lo àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ wípé ó lè bá nǹkan tá à ń sọ nínú àwọn àkòrí tí à ń sọ̀rọ̀ lé lórí. nàtà bá ń ṣe àgbékalẹ̀ àwọn composition wa a gbọ́dọ̀ fi sọ́kàn wípé a lo àwọn punctuation marks láwọn ibi tó ti yẹ bá ti ṣàlàyé ibi tó yẹ ká ti lo full stop comma quotation Ivan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èyí yóò tún ràn wá lọ́wọ́ láti ṣe àgbékalẹ̀ composition nǹkan tó mọ́yán lórí ẹ̀kẹta ètò sì tún dàbí rẹ̀ ni pé nígbà tá a ti kọ àwọn nǹkan yẹn sílẹ̀ tán a gbọ́dọ̀ tún ṣe àkàtúnkà rẹ̀ gbà ẹ́ láti kó tó di pé ká má jẹ́ kójú ó kán wa láti sáré lọ gbé kalẹ̀ síwájú olùdánwò examiner ìgbà ibi tá a bá ti ń rìváìsì ẹ̀yẹn tá a tún tún ṣe láti rí ibi tí àwọn àṣìṣe wà bóyá ibi tó yẹ ká fi ọmọ sí ibi tó yẹ ká fi nǹkan sí tàbí àwọn wrong spelling tá a kọ tàbí spelling ọ̀rọ̀ tí ò tiẹ̀ pé láti ṣe àtúnṣe sí i nínú àwọn àròkọ wa. bẹ́ẹ̀ náà la fẹ́ fi àkíyèsí wa sí àwọn common errors in essay writing àwọn common errors in essay writing fún àpẹẹrẹ uh, wrong spelling and interchanging of words bí àpẹẹrẹ sweet for suit bóyá a fẹ́ kọ sweet nísìn a ló ń kọ suit fún a fẹ́ kọ lie a ló ń kọ lay fún a fẹ́ kọ principle a ló ń kọ principal fún so àwọn nǹkan báyìí láti gbé ọ̀rọ̀ fún ọ̀rọ̀ lóòótọ́ spelling wọn tàbí pronunciation wọn máa ń jọra ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ọkàn sí àwọn àrùn àwọn common errors tí máa ń sábà jẹyọ rèé afẹ́kọ no no pé rárá àlọ́ ń kọ́ fún no k-n-o-w tàbí pray for fún pray tàbí bail fún bail fún àlọ́ ń kọ́ bail fún bail break fún break àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn àwọn yìí ó tako òfin grammar tá à ń pè ní concord a gbọ́dọ̀ yàgò fún nígbà tá a bá ń kọ àròkọ wa èyí tí ó tún wà níbẹ̀ ni long concord a ti mọ̀ yí pé concord máa ń ràgbé pẹ̀lú verb tá a ní nínú gbólóhùn pé pàápàá jùlọ bí a bá ti ní singular verb singular tá a bá ti ní singular noun singular verb náà ló máa ń tẹ̀lé ẹ wá já wá wò nínú àtẹ yìí bí kólọ́ọ̀nù tí a gbé kalẹ̀ yìí a ní àwọn abala bí ti lo wrong concord wrong usage a sì wá rí correction wọn ní correction wọn ní abala kejì The boy love is new school. The boy love is new school. Nígbà tí a rí a rí wípé kò correct. Ṣùgbọ́n ètò correct rẹ̀ ni the boy loves his new school. A ti the boy tá à ń sọ yẹn is a singular noun singular subject ni tó dẹ̀ gbọ́dọ̀ gba singular verb. Ẹ̀kejì my dad as well as his colleagues are around omi ọ̀rọ̀ng tó yẹ kó jẹ́ my dad as well as his colleagues is around Obi and Sons Limited are the approved distributor Obi and Sons Limited are the approved distributor tó sì yẹ kó jẹ́ Obi and Sons Limited is the approved distributor ẹ̀kẹta ń bẹ̀ ni pé inappropriate use of punctuation marks bákan náà la ní wrong use of letters tó tún máa ń jẹ́ pé ó wà lọ́ndà ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ errors nínú essay writing. so pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló jẹ́ pé wọn àmọ́ ibi tó yẹ kán ti lo punctuation ibi tó yẹ kán ti lo comma tán ti yẹ kán lo.